mo fi àsìkò pẹ́ lọ́wọ́ ẹ̀ síbẹ̀ ṣe máa máa ṣe wáàsí tí kan àbí méje ò ní rọ́ọ̀lù èyí tó rọ́ọ̀lù ni mo ti mọ̀ ọ́ kí ni o tó dẹ̀ rọ́ọ̀lù ẹlẹ́ni tó bá máa ṣe ọkùnrin pàtàkì á lówó á lóúnjẹ á lómi omi yẹn kẹ̀ ìdìgbà ni ìyàwó mi rèé ó ti lé lógún ọdún tí mo ti fẹ́ ó ti bẹ́kùnrin ó ti bẹ́kùnrin ṣùgbọ́n ní nǹkan bí oṣù kan sí méjì oko ìwé ló bá ní bọ́lá ti lọ́lọ́mọ ní àìwọ náà ló sọ mí dà bẹ́ẹ̀ èyí tó bá mi wí ẹ ṣe nìyẹn o ṣùgbọ́n láti ẹ̀yà àná ó ti tún ǹdẹ́mọ́ àpè òun náà jọba àdébẹ̀. ẹ bá rí ní lábí. ohun tí mo torí ẹ̀ jáde tí mo ṣe kà mí jáde wọ́n ní àdéhùn ó ṣe níwọ̀n àdéhùn ṣe ó ṣe pàtàkì lọ́dọ̀ ọlọ́run ọ̀la ọmọ yìí ọmọ ló jẹ grandmai grandmai pẹ̀lú bàbá mi lọ́jọ́ jẹ́ ọmọ bàbá tó kì í ṣàlàbà kan. Ibi tí Ọlọ́run ràn mí lọ́wọ́ dé tí mo gbé ògo òlú yìí dé. Nígbà tí mo rí ọmọ yìí tó tún dé, a ò fà á mọ́ra. Mo ní dẹ́dẹ́lẹ̀ báwa bá ti ẹ̀gbó tá a bá lọ. Àwọn ọmọ tó wà lẹ́yìn wa, wọ́n máa máa jẹ́ kókò yẹn lọ. Mo jẹ́ kó mọ̀ pé tó bá di September eh, sixteen, màá pé seventy five years ìlérí fún ìyàwó yìí mo ní tó o bá ti wúre tó o bá ti sọ̀ọ́re fún ọmọ mi àbíb èmi aláàjì Yakubu ó jẹ́ ní one plot of land ní àná mo wá mú rìsíìtì one plot yẹn mo fi lé ọkọ ẹ̀ lọ́wọ́ mo sọ fún ọkọ lọ́jọ́ náà mo ní pẹ̀lú bí mo ṣe ní òkú ẹ ìyàwó ẹ tó bá di ìrúre tó sọ ọ rẹ táàsì wá dúpẹ́ mo ní màá fún ní wọ́n nígbà. one meter. ẹ bá sọ fún one one plus eleven one acre eleven mi. ìwọ ni kò máa rí ìbò ẹ. máa rí ìbò ẹ o. láti délé ìṣe fún mi lánàá máa fún mi mẹ́lẹ̀ lọ́dọ̀ mi. Eh, ẹ ṣe gan sa. ẹ lọ́ọ́ gbẹ́jẹ́ ní aláwọ̀ akpárù àbáwá zazu ṣẹ́ni pé àpò ibi zàbìzàbì tún ti bìzà báyìí eh, ọlọ́run ní sọ́ọ́ dìbànújẹ́ akí bàbá wa balógun.